kele wuyo. you see christmas on the rich now eh? all our brothers wey dey outside all of them go come back by the time they come back they go use money they slap us anyhow drink go de nyafu nyafu food go de banyo. if you get strength to drink yourself anyhow drink if you get belly to eat anyhow eat i no blame dem we dey bad for this villa we na bad for this villa I na-agwọ ajọ if i dey lie make it as e ask agbese nwa ogbumagana na yara ya you <coughs> tell am tell am who tell who don't call me abusi again o i don't go i don't do baptism na because of name spoilers like like these people Now make me go change them. i don't do baptism change my name believe god. i tell you from now on tobias tobias make na well am on like that make peace dey for here Hey, I bet. forget tobias forget tobias In na-agwọ we know ourselves here. Yeah. ezighezi ezighezi huh? Let's send you. Eh? Eh. Eh. Agboshi, uh, Tobias, I don't even know the one where you don't change your name into. For this village, now you be the only born again Christian. We be say, if you dey walk up and down, you tie your cuckoo for your waist. Your drinking cup, you tie am for waist. Agboshi, ana m anwetakwana nkwụ aja ọnụ m ana m anwe nkwụ nwekwa nkwụ ọfụma mana you no go ever see me waka for road carry cup tie for waist. Ha! Ama ndị anya eze. make come gbogbo gini dukun dukun make i tell you if you no know say for this village wey we dey so bad people full am. Po poison givers. dey. dey dey everywhere. which category you dey. i make me no want trouble i just carry my dis in the water. nuba jump drink I drink am. <laughs> agbese make i tell you all the bad bad things wey they do for this town god go fit forgive you but when you begin use god name deceive people i not tell you like that one na straight to hellfire I dey go yes you the talk hell yes now so the mom you dey talk hell what dey you i mean see anybody win die you get reason I give one sided judgment anybody where they give poison both the giver and the drinkee Eh? All of them get case. If they give you a great drink, don't consign me. Don't consign me. Are they, are they one owner? Are they one owner? Eh. Why you no go support them? Eh? Why you no go support support your fellow uh, uh, uh, club of destroyers? Ndị na-agwa ajọ ọgwụ. Gịnị ka m zizi? No promote the Jesus inside me. Oh! say make you not dey call that name now you no you no suppose call that name jesus not be shrine you not shrine you be now jesus cannot live inside shrine you no know. Amen. Uh -uh. god no verse. uh, leave them I'm mm. as mama pikin see the bad for belle i believe them just forgive them they don't know what they do at all. god not lie we know wetin we they do we know yes. we know wetin we they do we know make i ask you It gets any year wey you no dey record up to twelve or or or, or more, more victims Now, who you want to see for here now we no know you who you want wan deceive. ìwé kan náà ìkan náà. This is where I grew up, in this compound. Daludo! Ọmọ ọgbọ́n onye ni ya! Daludo! Let's go. Uh, this is my own apartment. Bata, bata, bata, bata. Abisi, make I tell you the truth. Now you be the most wicked person we will get for this village. Imoni Ibu Nwoke, that you be complete man, complete than them. You not fit do me anything, you not fit. You no hear me. Okwe, anything you do me, I go do you ties too. Okwe, ah ah. Uncle Tobias. Until Vika just sit down. Until we pray. She not come back. Yes. Thank God. You, you, you won't go. Why you look me? No way for you. It's good to be back. Ah, that was a tedious, long journey. Uh, uh, ọ̀nà yẹn. ọkọ nọnyẹ ọkọ nọnyẹ. o tó sí kọ. nọnyẹ bùsí achacha wọn bọ. hi awusi awusi. ọgini what is it. ọmọ bá gbà. why you no forgive me Tobias. <laughs> Tobias Jesus. Tobias Jesus. Biko kabaru na nya batasia. O bukwa Bible na cross. <laughs> Hey! Eh? quiero que veas. Ogosi, make I tell you, eh? you see this nonsense where you go they talk for that place today wey agbosi today, eh you just go open your mouth they talk And even they try to give you signs, say okay stop stop no they talk no they talk you open your mouth they talk like like radio wey no get battery you open your mouth begin the release language release word like uh, uh, uh, bicycle wey fail break. i see they tell you say "Okay, take am easy take am easy you dey talk Come on, kwukwogo okay, okwe. oh leave that Okay, okwe chere ka leave that thing. What is your problem? Nothing dey happen. Were why you? Were why you? You dey hear me? See, I, ah, see, listen, make I tell you, nothing dey happen. Enough it do me anything. Who dey who, who dey fear Agbese now? Even if he dey fear Agbese, me, I no the fear am. Anything wey he like, make him be. Whether na terrorist or make him be. Wetin I know be say somebody get to tell him the truth. And me, I go always tell him the truth. Morning, afternoon, evening, I go tell him. Nothing dey happen. Okay. Uh-uh. It's okay. Um, Igwe, <clears throat> see, make I tell you, you know I don't talk like Igwe. Kamukwukwo, Okwe. they know they open eye for uh, uh, Imagine say Abusio did this place like they open mouth, they talk all these things, they open eye, you go close your. Oh, why they talk? I don't fear him now. Where where are you? I tell you. Where are you? I don't tell you. You, I never, I never even talk to him the way where you talk to him. You they make me suspect you now. Be like saying don't give you something chop. I think that they do something where I don't know. I think. All right. You never talk to them. Reach the way I take the talk to them. See, make I tell you. Okay. Yeah. You see this destiny where God they give people. destiny god dey give people destiny different different your destiny and my own no be the same thing. i know. you understand. i know. if i dey talk to anam angatakono nkwonum i dey drink i dey drink nyafu nyafu. i know. if you carry me go competition for drinking now i go carry cup dey go house. everybody know you now. because i dey drink well. i know. you understand. e get people wey god give gift to dey play ball. Uh -huh. eh? uh -huh. some people god give them gift yes. to dey catch ball. some people god give them gift to climb palm wine tree. Some people, God give them gift to bring the drink down. People like us, God give us talent to consume liquor. Okay. Yes, we consume liquor from left, right, and center, anywhere we come from. Ah! Ah! My leg! Ah! See, um. Okay, okay, okay, okay. chere, chere, chere. See, make I tell you, the last time when I go for my sister pikin, uh, Omugo, when she born pikin, if the pikin wan suck breast, the next thing the pikin go open mouth say, ah! the mama go know say na breast my sister pikin go carry breast soshe ọnụ you understand so what is one wey you dey do in America? wonder. no be play i dey play now i'm pada i dey here ah my belle my leg dey waka enter my belle da ah. your leg dey waka enter your belle you be snake no only snake wey god give power make him leg enter him belle okwe ihe akwụkwọ n'elu okwe okwe. Okwe, nwayọ nwayọ nwayọ okwe no go fit carry you i go carry you now take am easy just try manage. Thank God say we don't even reach your house. Yeah? Uh, I, I will carry you now, but I no fit carry you. Ogunwayo, Ogunwayo, Ogun, I no go fit carry you. Help me, help yourself. Ogun, help me, help yourself. Ogun, Ogun, Ogunwayo, small, small, Ogunwayo, Ogunwayo, Ogunwayo. Mom, mom, mom. Tobias, eh, how is business? Kya kya usiaga? hunting hunting no dey get again all the animal don get sense nchibara also eh, na only this my vulcanizer business na tey dey whole body. man care that your lucrative bar business that you you were doing what happened. ekwensu ndị ilo ndị ilo enemy. how. But by this time, you go down full. Mm. Unaba. So, eh, ndị afia, people that come here finish, drink, they go home, go die. In my shop. They can't drink finish my evening. They go home, go die. The whole village say, ah, ah, people dey when they keep people. When they, they come my shop. I be, I don't know, ndị iro. They miss i just say na dis organizing thing na there i con go con dey take am dey go party i just dey there say agbo oga egbu m uh, they say make i go church they first me go church What pọ̀ tó in the church ememe sẹ ẹ eh, eh, katiki oh, jùbọ̀ máa jọ àná àjọ mark what is eh, katiki. Mm, zim. zim ẹ ẹ question na ẹ o ti bẹ̀rẹ̀ ní fada o ti bẹ̀rẹ̀ village. Governor, one one Hi. Oh, this is. Uh, ask me finish. Asa. Ah, Enyem eh, tobe. Tobe my Jesus. Eh. Man, I ba fa fit le. We brought you small efafia. Mm? Uh, something small from the city. Mm. Go and bring the thing we brought from your home. Ah, mbanona. Kani ache makaino. <laughs> Ebe ọbụla anọ, you hmm. remember the people back home. Uh, now hurry up, oh! anyị na-azụ ebe a na-azụ ebe a eh, ama m nụnụ hmm. na mmanya kara aka tobe nwa jizọs sọ gị nekwe eh. nnọọ obere ego a debere oh. ego ife ọbụla ịchọ nnọọ igolu na-eli nke biko ọ pekabọta ka ọrịa na ọbara olu na m na-echegbu onwe m ọbara ọbọziri uru na nna echegbu onwe m vulcanizer gaba ọbọziri uru na nna echegbu onwe m ndị nta ọbọziri uru na nna echegbu onwe m hota tonda owumaga n'odogwu owumaga n'odogwu okwu na-eje ozu anatam the mother people talk nonsense. Uh, uh, uh, they do this. Abusi, they do that. Who can náà sọ. I defend myself. Now, all the things where they get against me, their style now wan go use against them. Ife onye metara ya bụrụ ne ne ne ne ne ne ne ne ne bube ne ne bube bube nya mkpu n'aka just carry carry her by myself go park pay from my pocket for her transport to the city even the cloth wey she wear comot na me buy am she come back bring kai kai muma kai kai give me naira mama three go two pia pia ka singlet truchim ipo penya we know we we know if it is bad that I have done to send her number. Not even Obu. She couldn't even buy Obu. Obu Nkiti. Ebube. No. I God bless her. Oh my God. At the vex. At the vex. At the vex. Oh my God, at the vex. Hadi bakalım. Ulan oğlan. ewere nke siza nye siza ewere nke chineke nye chineke chineke nke nke dead side siza ogwumaga na ewu Bota. Bota Let's say bye bye. I heard that witches and wizards now roam my village. That is why I came prepared with honour. Honour. I have taken nobody's property. Therefore, nobody will take my property. I will not take a life. Nobody will take my own life. Eh? It is a fair prayer to her is a fair prayer. I am back in my father's village. Nobody will hurt me. I ask you to protect me and my daughter and my belongings. ihe ebube amaghị ọgwụ ebube amaghị ọgwụ push out one. Oh, oh. Uh -oh. Algum. Sai! Eu conheço, eu conheço. Eu conheço o Melegeber. Eu conheço a nossa, não, não, Happy what is that? What It no do me to talk. But the thing why I hear be say, I don't know where here I no kote oburu. From they come, they go house. Then suddenly, suddenly, in body con they do a tenene tamama tamama. I hear be. Na so the thing take up. The thing be say na as we come they go. Now I come begin the complain say get us eh, you know say the thing don comot for leg, you don't come for belle, e don comot for belly, now you don't come for head, e don comot for head now i come manage Now manage i manage carry am go house yesterday now na the result na be this one. Uh, una don call uh, brothers for abroad which brother im brothers dey relation. Uh, which kind talk be that one uh, wetin dey try tell me be say water don pass garri. no i dey talk about the burial na this one burial o. Oh. which burial. i bury this person well o oh. wey i gbogbo zoom mark. Hmm. make i tell you. men are go dey men are go dey find money wey even na ụmụnna na just gather bring one or two plots together sell am jide go knack because men na bury am well even if uh, brothers no no come for this thing may i make sure say people wey go come drink chop wike e near near your food. uchi bury am. wayo. i go far o. Oh? who don go far. Oh yeah, come, come. I, I, I don't want you. Leave, leave, leave Abushi. I, I, I warn you. Leave Abushi. Now see the result now. Huh? I gotta go far. No be here. Abushi, oh. you I want you. No dey put the mouth where Abushi put the mouth. No go here. Now see am. You say your brother go you, oh. If you die, I go first. Oh. abusi ba otu ne ụmụrụ akụ abusi gbaa otu ne ụmụrụ akụ ma gụwa na-akwa akwa andịkwa yi anwụ anwụ nke ọzọ gụwa gụwa gote gụwa nyere m n'obodo a wọn yẹn mu n'obodo m ma kwadoro well fun but m ma kwadoro i go prepare well well for you if you no die person wey near you go die you must die or i die i no go die i dey grief i must kill you next time when i dey talk to How? The most beautiful girl in the whole. Ụmụ ọma, ụmụ ọma, nne m ịmaka, ịmaka. ezigbo nwanyị na you i want for my life yes eyi nwa the most beautiful girl in this whole village i have died god me Ag eh, eh, eh, eh, Tobias or, or, or what Agbese. is that Agbese. Please, I've warned you. I've warned you that I'm not interested in you or your <laughs> foolish request. stop or dream you. Make I tell you, I be hunter. A well-known hunter, for that matter. Every animal for the bush, for the whole of this village, they respect me. If you need in Chinao, for instance, big one or small, in Nchiocha, Mankenji. Black, white. You don't ever see glass cutter wey you get beer beer. I'll get and give you. Tobias. Tobias. will say. Hmm. Don't you know that you're old enough to be our father? Ask eh? him. Eh? Onimaro. I talk to you. I talk to you. I hear say you be parrot, I know. Ayera. Onye gwa gị gwata gị ọfụma. You heard very well, Tobias. You are an old man, agadi ekwenka. Go for people like you. Agadi my babies. Those are your likes. Go for them. Yes. May I go for agadi my babies? Eh. Mwa gị na Look at my face. Zere m ka m zere gị. Eh? <laughs> Abusi, I heard, mm -mm. we heard that you're poisonous, very poisonous. That all this trust thing that is you're doing is a cover-up. Mana enwero ka mmiri na hapụ Look for daughters of those that are in the same juju club with you and leave my friend alone. ịbụ dibịa ji chaplet buru baịbụl yirizi ọgwụ n'ukwu ụkwụ gị ọgwụ juru ya Hey, young woman. Yeah, what? I'll, I'll come to the house. Huh? Okay. Whose house? My house. Mm. Hey, thank God though. Thank my God that old sister my brother is around. And you know what old sister can do to you, Okwaya? Old oh, sister love of chop me. I be Jesus. Jesus will always be there for me. Hmm. What can ACC? I don't know why we are wasting time. Have you perceived it? Yes, now. Dirty pig. Let's go. Smelly man. Ozu. Ozu, why you a mad there? Hey! Hey! Come! Hey! Abushiba, Otelebe, Otelebe, Otelebe, Otelebe, Otelebe, Otelebe, Otelebe,

But I know very well, no be small war in God will fight for the woman. <coughs> I can tell you. Ukwu si egi kenan. Elengu. Ayi ayi. Ejorojo, ejorojo anu anyi. Hmm, that is true. If you take fair fair not true, not true. As we go my own now. Hmm. When I finish my marriage, uh, I go relax, begin go your own. Hey! Huh? Hey, Ross, thank you. Yeah. <laughs> uh, you know, say nobody that see me as a better person for this time. No mind them. No be small world. Hmm? You know, allow anybody call me bad name. If they call me bad name, now you they call bad name. Hey, Ross, you trust me, you know. Ah, you, you forget what if you do. I don't mind buying, you know. You remember that thing when I do those boys we beat you up for village stream that last time when I come home? Mm. Trust me, trust me. No, no, no, no, that time. Uh, bros. now you don go down you no fit try am again. <laughs> but bros <laughs> you are right. Eh? <laughs> you try am again tell dem go buy you don fit. to fi akwa. you know say you know, you know say you don finish. that's true. and i go fire you. mama mama. Yeah, please come. I remembered something. Ah. Mama, please. We're eh? going out. Yes. Um, Mama, take this money. Eh? I need to go to the market and buy uh, things you use to cook oha soup. I need to eat original oha soup. Yeah. You know it's long now. Eh, so, uh, eh, Osita, oh, yeah. what of the, the, the money I asked for, for my sewing materials? I remember, don't ah, oh, Don't connaît bien On be here. What are you doing? Labram. Na ton main. pas pas de Hey! Tu tu Don't go close le that. Hein? So, this boy by ben, you know tell What are you talking about? I don't know. Come on, Bibia. ọka nkọ na-ebi bịa agbụsị Tobias. Yes. Huh? Tobias. Mm. I don't be born again. Baptize, hey. baptize my name to Tobias. Yes. Tobias na saint. Call me Saint Tobias. Mama Ezeku. I'm not telling you. I don't mind. I'm not telling you. Nebe. If, you know all these things. Saint Tobias or whatever you call yourself. My sister has told me how you will lay her on the road. You hmm. stop her everywhere. Wele Eke. Somebody go talk to his sweetheart. Now Wele. Somebody talk to his... Now Wele. Piccolo. Can you... Can you... What, what kind of... Uh, this thing? Eh? Who knows more you're doing? What Give me the person come in law place to give and say, Oh guys, I come marry. It's again, you better make it. I go kind of what it. Onye ki bere nu. Hey You are mad. Rubbish. Iweruche, you are senseless. You came to marry Iweruche, my sister. Eh? Otu aide. Oh. Eh? Inene kwa woge na miro bife putawa. Ibe nwanne mu nwanyị. Can you Kefi Keju raise my sister with what are you going to maintain her? Uh, with your hunting or organizing, which one? What what now? No be say hunger no go kill her. Mom, And am I right? Mom, Anything when I eat, she eat. Yes. I'm gonna like canel. Even if na sand I chop, you follow me chop am. Abusi, nubukwa onwe gị na nwanyị. Bros, you package well well. Asị gị nubukwa onwe gị na nwanyị. What what na clear na one. Na nukwu na anya, poverty is a disease o. Oh. Very big one. See, poverty abago gị n'ụbụrụ, that is him tọọ nwa gị brain na tọrọ ụbụrụ gị ka ọ nọ na na-enye gị nsogbu eke ije kwuere ekwueri see see let me tell you something hmm? just get out of this compound now get out of this compound before you sleep in the police cell o get ga-anọkwa that cell about Christmas bịa nwoke m you are talking to my brother oh. nekwe mme na nnukwu okenye arụ a na nka ezigbo okenye arụrụ a eh? nekodi ihe na look at you ibe gị na-echi ogbu efi ije chi ogbu ọkọ na-apụ iyi It's like you don't know that this your brother is poisonous. Okumaro. Bros, leave that thing. But don't press here about one now before you end up in the police cell. I know. Call police. Call police. Don't worry. Look at one. What are you doing? Stand. Call police for them. Hello. Let them leave here. Yes, DPO. This is Osit and Nebue. Eh? There are some terrorists in my compound right now, some kidnappers. I need you to send your men to arrest them. Yes. Please don't waste time. Don't just send them now, now, now. Yes thank you very much thank you. just keep staying here and see what will happen now. no they come out. ah but bros you say make i stand where? well na where we they go. stand stand no stand here and watch what will happen now no run ever. stand. you know, you know, hear something you know what they talk. Where till you talk. Only na aju didn't crank out. odi nkiri nke aju a. Ah. you no hear talk. for inside wetin talk and this. don't worry abia abia ka ya na make una just we dey go no you people would have stayed now bịanụ nọrọ ndị ọrụ anụ bịara ịnụ nwaanyị m gburu onwe m make if ịbịa ịnụ my sister make ịdị bịa ịnụ nwaanyị bicycle ka ị chọrọ iji na-ebugharị my sister na this village kwe mmadụ ji private vehicle bịa na nke unu anyara m anya mem na arida m ndị na-anya moto dị otu afọ ya ọgụ nwa ikpuke na ha mmiri Don't forget that again. agbóṣebá òtẹlẹbẹ òtẹlẹsẹ lágbóṣe náà agbóṣedé ń jọ agbóṣebó òtẹlẹ òtẹlẹ àmúrakọ abóṣìgbò tẹ̀lé òtẹ̀lá múra This, This you put on your hand, this bangle you put on your hand, you put me in trouble one day. People will think you started an e, equal Remove this bangle on your hand. Okote! Okote Eburu! Let me tell you, Abushi, or whatever you're called, the person you're calling now is not available. if you like switch off comot your battery that one no concern me jesus uh, get it mail go get back my friend no squeeze your face you really really had to borrow my much more okwe awungo okwe is dead okwe ẹ ẹ kò nàbọ wúri lose your face wan die who, who go die before even if you not die who go die Let me go die oh uh, ogote oya die na die make we eh, this this one onye oh, make we die die now oh Now people wey dey alive na na dem go plan person for person wey die do the burial do everything send am to number one number six man na street for me i don't choose uh, canopy and drinks and the um, uh, say this uh, obodo people they go come people dey uh, uh, outside Nigeria. agbese agbese. Are you gree dey talk i don't tell you people eh ihe adugbo who ga mmam i don't tell you people say tobias not agbese tobias. tobias ogene ha na akpọ gị watch your mouth watch your mouth okwe is our friend. Uh -huh. He was a friend, and you're talking like this. So? Huh? ẹ̀kọ́ àwọn òògùn àwọn wọn náà àwọn ife ga-eweta m bụ because a message dey go straight to devil They go give account of your life to devil you no get any business at all for he for heaven They no try am <laughs> he was a bubbly man sha. ee ra nwa ya nwa. o tẹ̀lẹ̀ sẹ̀ ra bó ṣe na bó ṣe di ń jọ àbóṣe bó tẹ̀lẹ̀. Ô, Bumaga! Ô, Bumaga! Ô, Jana Waya! Ô, Jana Waya! Ô, Bumaga! Filha, filha! Ok, mão. Ô, Bumaga! Ô, Kirikiri, cara, bugosa lá, rin! ihe ọsọkwara gbaa dị mkpa n'ose aghara ya ụmụ mmadụ na okwuo na-abụ ife ọchịcha ifu ji ị na this is war time Wado prepare well for this war. Join hands <clears throat> because we need victory. Eworum ke Caesar, nye Caesar. Chineke obinikwe. going to get na-arịkọta will. egwu. will. Iwelu. will. Siza Chineke nyebe ụzọ gụ Siza na-eso ana m abịa victory mmeri mmeri ka achọ mmeri nna my brother This thing they called wonders, I don't think it will ever end. For where? This man you people call Abus in this village hmm, wants to come and marry my sister Yuji. Abus. I'm telling you. The one that is tearing my head apart is how I will raise my face, raise my head in the public in this village and say that Abuse, Abuse is my in-law. Hey! Yeah. Hmm? Abuse. You know, that will be like begging for poverty in public enyi uche ụtọ nwa as in one nurse si si si obodo oyibo bata don't don't that man have friends that advise him. onye wu friends ya nwa. as old as he is no as he don old finish enyi uche that young lady wan marry am na that man im body just as in awo dia nọ ka ka edebe ya na apia so ụtarị na apia ụtaka na abụ. Sister, Abusi, what are you doing here? <laughs> huh? Calm down. Calm down. See, this small will happen not supposed to give us quarrel. I want me and you to be friends. I thought I'm we were friends there. Even if say me, I know be the best candidate for your sister, fine. Don't give up I'm not go ask for my sister again i'm serious. are we are you sure of what you're saying. ah uh ah. -uh. i know why i'm asking you this question o oh. no? because if i see you eh if i see you with my sister again what i will do to you you know you will not like it o. Oh. if you see me anywhere near your sister call baby wey the blow work. Eh. Call to my man. I've been your name. You'll be my witness. Oh. Anomia. I did. You'll be my witness. Anomia. Abromo Mark. Abromo Mark. Okay. If that is the case, hmm, I have forgiven you. Huh? But make sure you have no business again to do with my sister. You are messing me like this. I will not get about again. Okay, no problem. I sit down. Let the drink. I'm wishing. Sit down. Uh, uh, man. I do good. I do good. mm. Sit down and let them bring you drink. I want us to go and bless this car first. We'll come back. Hey! Let them bring drink. Uh, uh, hey! I will tell my. Tobe has a walkie. Tobe has You see, eh, when they said that you are repented too, I never believed it. I was doubting it. Ma ha kwemi. Ma ni chori make ta go si mu iju kuna abejoka. that usia wote, wote na ma ngozi. Wote na ma biko. Bia. I was Come now, what are, you, what are you doing there? Uh, I want to make a man in here. Yes. Moto. Ị ga na-enwere osi isi. Amen. Anywhere you say make you go, they go. Amen. Every enjoyment wey there for motor. moto. Osita go get am. Amen. Amen. We no go stop our for road. We dey go until Ibarara wan pass. Abu Sidike dey go because we go Ibarara wan pass. Amen. Otu agod. Of course. Anything wey wan do you, jump. Amen. Unless na you wan go to my other Human being. <laughs> <laughs> This motor, anything wey Osi carry for mind, the enjoyment, everything, Osi go get them.

carry you go where. see my house for you drop me before you go your house. no be your house be this and you follow me. na there if for weekend o. Oh. come on na so. yeah come on follow me. Ah. na why you. Abushi bo tẹ. afọmọ ọsítà ọsítà ọdẹmi ọdẹmi ọsítà ọdẹmi ọsítà ọsítà ọsítà ọsítà ẹbẹ

Ötele be Ötele zera başına Başınca Başına Patois Patois good timing Na ya kimin Na bu Abushiba Otelebe Otelezera Bushina Bushidinjo agbóṣìbò tẹlẹ. ó tẹ̀lé àmúra kọ́. ìfọ̀mà ah, o ìfọ̀mà ìfọ̀mà ìfọ̀mà ìfọ̀mà ẹ̀. what is it. Hey. what is it. Felicia I've been looking for you I even went to your farmland at Ogboto I've been looking for you Ekwensu o. what is it now talk to me. it's Osita. what happen what happen to Osita. Osita is very sick very very sick he's even vomiting blood o. Oh. Hey! Jesus! Ah, I think it's poison. Poison? Hey! They Eh? Where are you going to? You won't to meet them at home. He has been rushed to the hospital. Hospital? Anna and my brother drove him in his car. And your mother too. Hey! Ndira Biago. Ifoma. Hey, Ndajo mother skid me. Oh, Ofanya fools, osita my brother. During I told Osita not to come home, not to talk of bringing a car. Look at what has happened to him. Okay, tell me, which hospital did they take him to? I don't know the hospital, but calm down. He'll be fine. Hey, your firewood. Come this way, come this way, come this way. Hey, hey, hey, Do you want your own name? Hey, hey, oh, sister, oh, oh, oh sister. Hey, you do you want your take it easy? Oh, oh, hey, you take it easy. Oh, sister. Don't follow. Hey, sister. Oh, sister. Oh, sister. Oh, sister. Ẹyin ṣe dà ló jẹ fún ọ̀nà o. Ẹyin ṣe. Wọ́n yóò ní bàbá ìgbà calm down. Ẹyin ṣe ṣe inú wáyé you wound yourself. What is it again? Is it? What is it? The mother and the brother they are they are taken to the hospital they are all dead. You're a liar. I'm not lying. You're a liar. I'm not lying. Was it you that killed them? No. Was it you that killed them? I'm not lying. You're lying. I am not your my brother eat ngwongwo, eat pepper soup, everything. That will never end make noise and insult our base that will never end take motor scatter the whole village run go up and down carry girls for inside grief. come on munu munu munu Munu. what is your name eyute this man na pig dey stink e dey smell that pig wey dey smell go chop you. Uh, only be the other one, one day when I get bad mouth. I go take una, do yeye. Yeah, yeah. I wish it lágbóṣe náà bóṣe níjọ agbóṣebó òtẹlẹ I wish it. Okay, I'll give you Are you too? Nine. Please manage it. Yeah. In the night, we'll make a better meal for you. Okay. <laughs> Thank you. Abusi, I saw the way you were looking at my daughter. Eh? Is that it? Ebube, ba ba ba ba, ba. step, step brother. Abra one. shiga shiga shiga hamawa o mere papa onugo ombo that is me okwu <laughs> magana since i dey find where i go get strong since i meet you eh you give me something i waka comot I never see any charm wey get power the way you, you get. <laughs> I come dey ask myself, where you this since? We may not find you. Obere, Odogbukeb, Odogbukeb. First of all, mm. make I say thank you for the one what you don't do and the one you go do more. Hear him. If not be you, all these small children, they will pass them from my mouth. But as I take see you, now here come be the point of all my problem. All the way you give me before. Abu Magana, the only messenger that goes and come back with the result. Unless you never seen that. <laughs> Another one. No family won't make her be their in-law. I got my back and wine. make i get something any woman wan see if you like make i marry you e no concern me if you like make you be big man pikin i no wan know anyhow anyhow i go tell am make you follow me you go follow me. ẹ jẹ́ mi bọ́ tábà ẹ biko biko biko bịa <laughs> omiri kpọkpọkpọ onugo omiri kpọkpọkpọ onugo ogwu magana ogwu magana ogwu magana <laughs> agbese hmm? my shrine loves you. God, it is important. Yes. <laughs> Thank you. Yes, yes. You shall get what you ask for. Thank you. Yes. Thank <laughs> you. yes, that is me. Let me warn you for the last time. I don't ever want to see you giving that man anything. You got even now why? Nothing at all. Mama, why? He's your brother. What is wrong if he appreciates my beauty? I'm glad you know he's my brother. I know him better than you do. That man is a rapist a man! he never gets any woman. So he likes to rape women. That's the only way he can satisfy himself. He is admiring your beauty. Also, mama. Watch it. I've warned you for the last time. I know him. I know the kind of person he is. Agwasikwangi, he's my brother. What is a chameleon doing in this compound? Don't touch me! Ah. Ah. Who said that? Someone just said, don't touch me. Bia, get me a stick. Let me kill this thing. I will tell my master. Chiba! Oh, The chameleon talks. And I'm at you, You go wound. <laughs> Mama wound! Eh, we will see who will wound pass. Hold on for me. Where is it? Bia? Where is it? Timo, It was here, Mama. hey. It is, is witchcraft. The highest level of witchcraft. Eh. Ọbịa ka egbu m ka egbu onwe. Agwa na-atụ mbe mba. Osi. kpochaa ụda n'igwe ụda n'igwe o jezuru obodo ụda ụda n'igwe ụmụaka ụda oh, n'igwe ya Number one, number one. yeah, why got no levels? Oh, a billion everywhere. The message again. Ganti, Ganti. Oh my God. You can't let me your bonif. All the power that I gave you, not before free use it okay make we make make we do what we come for um, oh my God. give gap this one na from holy spirit Nyanyike. The powers. Oh my God. Abarikwa n'onwe gị. Ike dị n'ọgwụ. Ike dị n'ọgwụ. The one wey you no fit do. This one go do am. Or Umnab go do am. Isi esi bịa isi esi bịa rụrụ ọrụ jụsita obiligwe obiligwe obiligwe asị ya ọrụ mmụta ee yes ee na nke the Mexico. You are finished. All right. Nyika, nyika. Agri wako. Wacha pa pa pa pa pa pa. <laughs> Welcome. From today, any he or she that we give you. uh, <laughs> Holy Spirit, make this medicine work, work well. To what we want, our choice, joy, joy, the choice is joy. them myself. All right, then. Abusheba, Otelebe, Oteleze, Abushina, Abushina. Where did you? Abusheba, Otelebe. I want. Abusheba. eh? ka Abush. You wan make I die? Abamini. Abamini. Why the truth your nose? oyi dị ezumike ajọ ọgwụ ajọ ọgwụ na-eshi juju the smell since when you, you, you enter this place now juju the smell charm the smell charm the smell see me, make i tell you abushi abushi these bad bad things wey you dey do for this village wey pa aka na remove hand for bad bad things you waka come for this place now na only god wey dey for heaven only god wey dey for heaven na im go know the the thing wey i dey perceive human being no go know you see this juju wey dey pack up and down remove your hand for juju and even who be your next victim now onye who your next victim onye ka ị na get? ịpịrị release this juju wey you hold o oh, release dem now make dem go because the day wey this juju go visit you e go flog you like small pikin leave me make i talk i wan talk you know, but i don dey warn you i dey tell you o. okunle mmemmekwa gị ihe. ị ga-eme m gịnị. mmemmekwa gị ihe. it it is i dey fear you so for your mind now you think say i dey fear you i know they fear you if everybody for this village they fear you okoteni they fear you i don't tell you if you no remove your hand na nshinaja ị na remove if you no comot your hand i go expose you for this village i go expose you sete even good, foul, ant even okay, go know about you remove your hand i dey tell you in fact i go comot for dis place before you go you go you go you go you go you go tempt me people go think say me and you we dey we dey do the same thing your bottle return over i go return your bottle after <coughs> ajuonye is here ajuonye don come take over where my bell of roses. Wag, The prince. No, no, this idiot. My old man, on the forget. I guess on the way I hope for him now. Your matter. I will go take time treat them. Um. Hello, Maya. Ah, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, look, Where the go? I want to get something. Where is your mother? She's in the farm over there. Ah, okay. Okay. Uncle Abby, you're not a nice man, no. You okay. bought something of 500 naira since for my mother and you don't want to pay. Be calm, be calm, be calm. No shout. Eh? I'll come back this evening. When a place can give you. No, Uncle Agbe. Mama! Mama! That's Uncle Agbe. He wants to run. Abusi, wait for me there. Wait. Wait. <laughs> Abug. Wait. Pay today, you must pay. Wait. Abusi, my 500. Abug. Look at him. My 500 naira. Abusi, my 500 naira. Either you give me my 500 naira or you go naked. You know who you hold. Eh? Abugu. Hmm? No orange. Orange. Chada. If I go naked do you know how many cows? Eh? I'll come this evening and give you, come give you your money. Hmm? You say now I'm going to go I want it now. It's been long now. Give it to me. Why are you getting angry like this? Hmm. Buy the vessel. 500 naira is not a small money. Leave that cloth. Well, later I'll come this evening and give you the money. Abisi, I want my money now. Give Ma it to me. Now. Eh. Now. Eh. Yeah, yeah. 500 you will take it there the, uh, thing will big pass 500 now will come hmm? no worry hmm? that's the one huh my 500 now huh? Then I have one scapula for you You come fetch water for me for evening. Okay. Eh. Mmiri kwe. Ka eh. ọ bịa asị odubere ka go. gịnị? Biko ọ ga-emebiri m nwa. Ọ ga-abịa, ọ ga-abịa, ọ ga-abịa, ọ ga-abịa, ọ ga-abịa. Abịa. You will take carry 500. Eh? <laughs> ah, come on, fetch water. Okay. Um, oh, Mama, it's okay. Let's go agbésùnbà òtẹlẹbẹ òtẹlẹbẹ agbésùnà agbésùnìjọ agbésùnbà òtẹlẹ òtẹlàmúrakọ agbésùnbà òtẹlẹbẹ òtẹlẹbẹ agbésùnà agbésùnìjọ agbésùnbà òtẹlẹ òtẹlàmúrakọ.

line dey tell me say dat boy wen die no be ordinary die somebody kill am hmm. you're right they said it's their business colleagues that killed them oh the, the prophet that we consulted told us so sweet i'm sorry my dear huh? Hmm? na retreat i for dey come so yeah. e go end today i just make i comot say make i come find una e get something wey reverend father give me scapular chaplet so many things wey we dey wear cross So all these things na na the spiritual warfare na material for war and be all these things if you wear am nothing go happen to you since when i begin wear am you don't ever hear say anybody try me ha no go give una una oh none o. none Because, um, what is it? This is cross scrapper. This. The wear them. Hmm? Yeah. Mm. Bring, bring, bring it. Mama, help me. No. There, sir. Not, not. Thank you. Ee, nke a makazikwa nke m. Ee, mba, mba, a ga-akụnye akụnye. Efe, mama ya tụrụ. Tobias, nwa Jesu. Pardon. Eh? Just go. Nothing go happen to you. Both Scorpio, everything. You don't dey protected. Tobias, please, I want to apologize for all the insults I've rendered on you. Please <laughs> forgive me. I'm sorry. Thank you. Thank you. <laughs> Thank you. Oh. It's about that. It's one okay. Hmm? Nkoma. Eh, help me. Let me carry my eh, eh. bucket. Mna boka siri munne. Eh. Nsogbu adị egote m ụgwọ sef. Na ụgwọ aka m ga-ere. Okay. Anyị abịa. Oh, thank you. Ngwa. <laughs> Eh? Bye bye. Bye bye. Ifeọma. Agbụsị gbaa. otelebe otelezere agbushi na agbushi dị njọ agbushi bụ otele otele amụrụ akọ agbushi mgba ah, ah. otelebe otelezere agbushi na agbushi dị njọ agbushi bụ otele otele ẹ wo ẹ wo ẹ ogun the brother in law warn am say make she no pull leg for that land again na she carry herself go the land and one of her pisin for that land he go kill her so na there we carry the comfort. from. Mama! Mama! It's her stubbornness that killed her. Oh. Hey! You know, I am mad. Oh. Why you go begin go make stubborn with my brother-in-law. Hey! Mama! Hey! Men um, I carry go, men no go begin, the body no begin spoil. Man, eh? I dey go. Eh? Eh. Hey! Hey! kò five hundred ọ̀tá yìí ṣe sọ́ọ̀sì fún agbèsè ìnẹ́ẹ̀sì. gbé bàgọ́ ọ̀hún thank you Emeka. I'll say this again, Mama. What you're doing is wrong. You can't cut your brother up just because you're suspicious of him. It's not right. Mm. Mama, what all this simply means is that you don't trust me, your daughter. You just said he's my brother, Where? Yes. Good. So I know him better than you do. I saw the way he was looking at you that day you gave him food. Eh? And you were wearing this low blouse. His eyes were inside your do-do-do-do. He was looking there. And I could read his face. You know, never now from nonsense. Let me tell you, it's about time he stayed on his own, we stay on our own. You want to go?

Ikechi achọrọ m Ikechi wee kechikwuo ebe anụnwa ka ị nọlụ onwe ya anyị nọlụ onwe anyị Do you think I did not see the way you were looking at this girl the other day she was giving you food? Ị chịrị mkpụrụ anya gị aracha ka ka ifene chie n'ime obi ye I saw the way you were looking at her ebe niile kwụrụ tata nnekiri enough I will divide this compound you stay on your own and face your side we stay on our own and face our side That way there will be peace. Everybody is down. You see? Is uh, uh, you sick. I rather don't want to be. I'm always. Musikwa! What is that we do? You don't go to choir. They shout for them. They tell us that me I'm the Eh? So what I called you as a daughter to discuss with you, you went to tell him? No, Mama. Come here. Mama, I am not telling him I said come here. Come yes, sir, Mama, Mama. Asking you come here. I didn't tell him. Ah! ah, ah, Mama! Mama, Uncle, please. Mụ gị na-afụrụ mọzụ? Mụ? Aka m afụ bọọdụ. Ị ka afụrụ mọzụ, obi when I eme ya etu a. mu I will teach you a lesson. A lesson you will never forget. abose. mungwa. nti wọn wọn fi kèmé mu. mungwa abose wọn fi kèmé mu. mungwa wọn fi kèmé mu. prefer cross at the fence. cross the fence. cross the fence. sense. mungwa mungwa mungwa mungwa de tiẹ. Ah. come and help me now. come and hold this. mungwa mungwa. ebube. ebube ebube. oluku kwatu aja. hold this thing my friend. put the up this thing. pass na pass which make him pass you no know who go go carry rumour na go give awose now <sighs> see make i tell you eh any day wey you see me sit down one place dey drink with abose eh make you call me nama in fact if you know the highest animal wey go call me call me that day. nna hmm? wetin make you come take this kind decision wey strong like this. see omo akinaju na me dey ask oya swear now swear with your mouth say you no know i no know na you no know it's alright. as, as you no know me i go talk him. you see agbusi wey you dey see agbusi now one of in fact the highest juju man wey there for this get the land na agbusi and the one where they pay me pass be say no be only say the man they do juju if you do him juju finish you go come use church activity They dey cover that one I him dey pay me pass. ah oh Nah see see see mm. the one where they pay me pass be say him dey take holy communion every morning know oh, and for sunday Now that one shock me pass. Ah, Uji only communion. Uji only see make I tell you, make you e no shock you. You understand? But what I go tell you now be say, you see, na that woman picking the cry but Make no go think say we dey gossip Abusi. Come come, come, come. See make I tell you, eh? Abusi with im hand, e dey gather punishment. In fact, e dey pack punishment like where they, where tipa dey pack sand wey dey wan take. Madam, madam, uh, uh, come, come, come, come see make i tell you eh In the using him own hand they gather punishment the day where god go remember agbos for this you get the land the day where god go remember am mm, you go take your eyes here take your nose. That sing single shit for church carry bible clean here. ah mm-hmm. eyiche wetin carry on una dey pass the same road with us. Yeah. we are visiting agbese. onye. agbese. you are visiting agbese. Mm. ha. Ah! and what is wrong with that. Eh? Abwise is a good man and we even made special food for him. If you don't like it, kiss the grass. Eh? Wait, oh. You want kind of food, go give Abwise. Eh? And what is wrong with that? Ah! Uh, ah, uh, ah. hello! Eh, How am number. Wait, oh, when Abusi begin to get women wing, hey, for this he get the land. That, oh. oh, stop it, oh. Just don't say that. Stop spoiling Tobias' name for crying out loud. Stop it. Stop spoiling Tobias' name for yes. God. Which God? Tobias no God. Come, you be Tobias' girlfriend. Abis is a good man. We'll prepare special food for him. If you like, kiss the grass. Thank you. <laughs> Which kind of Tobias wey they talk like this? See, make I tell you, you see all these girls, Nobody their eyes until they do this thing. If you, you know, see as that girl they do like Omaliko, she dey do like this. If you like, see, see, make I tell you now, very soon, eh, Then go dey be the women hostel for Agbese compound see make i tell you you know you know be even that one dey my problem now wetin we go do now be say we go go meet igwe go tell igwe igwe go go meet town crier town crier go knack town crier for this igede land warn all the whole women you understand all the whole women and all the whole wives daughters they go warn everybody make dem dey careful ya awo no be small thing o. ọbụ ọbụ eziokwu that's not what happened. <laughs> remember that man that sells uh, this thing in, the town? Okay, in front of our house. <laughs> Umuasa! Hey! I am over not come. Ayawo you? kedere. What? We brought food for you. Yes. So I will just go inside and serve it for you. Go, go, go, go. <laughs> oh, baby. <laughs> yeah! While she's serving the food, eh. bring out your dirty clothes. Let me help you wash them. Ah! baby! baby, baby. i Okay. <laughs> Tobe! yeah! okay, what? You don't see women, you don't see fine girls. Umu my fire girls will God create, take time create. You are. Uh, Is it my daughter Nonye you're talking about? Uh, uh, Nonye, is she a match? <laughs> Uncle, what's, what is this? How can you compare me with these village champions? Uncle Abasi, take a good look at me. How can you look at of the backers or the complete? Take a look at the front fender or the well loaded. you dare to compare me with these things? Umaza, Ibrisi! Nana Tabakopo. Tabakopo. Ibukwe, Ibukwe Go inside, go inside and hide this thing. Oba Baba Jala. Ogotaro, Ogotaro. That Baba enter, he will dream about you. He will keep talking and talking. In your next life, you can never get anything like this. What are they succulent? Let me go back! obere ifu ụmụ asa kpọtara na agwa ifu ifuru ukwu ha eyu hmm. ọkọta oburu this your shit wey dey smell like pussy cat shit. ị na-anyụ nsị ka ị na-anyụ worm. this is your problem. Hmm. make i tell you make i tell you whether na shit abi na worm none of them dey easy if you no know yeah? shit na serious business o oh. and as a matter of fact e get some kind shit wey you go dey shit like this you go be like say you e dey labour room dey born pikin those ones i don shit the main shit na one small one na im remain na im hold me that place since. obere nsị na-eme bụ ike na. Hmm. Oh, ah, who be this pincho? who give you this labour? Name na nwa Okpugu. Who give you this punishment? Um, see, see, see. I know say this road no be the road to on our house. Where you they carry this water they go? I'm taking it to Tobias. He told me to help him get water. Tonya? What has he done again? What oh? Abush again? You know he has no grandchild. And his wife is late. I'm just helping him. Oh. Brother Tobias is a nice man. Oh. Huh? Mm. Again, again. Again. It's Bonwa. Your uncle no say you de carry this water They go up with your house. Do I have to tell him. But the way why you questioning me? I even sure say by this your size wey get now, e show say you never take wey drop your feet feeding bottle. In fact, you e be like Mmeji Mmeji Your mama and your papa born pikin finish. Na God can't say okay, una don't try. They use you do jara na yi in fact mkpụrụ ose ọjị na yi bi alligator pepper na yi bi you wan carry this thing go give eh, eh, eh, agboshi You na agboshi wan begin dey na-esori na-egwuri see make i tell you this thing wey you wan do now this thing wey you wan do wey you and agboshi wan do na wetin oyibo people dey call children's abom eh, eh? eh? children's abuse na be the thing wey you and the uh, wan go do now. The question is, Mary Homer. See, best why why why the pity for? Eh? Ha! Abushi, Abushi, Abushi, Abiokwa. Abushi, Abiokwa, the water kiri. Okote, see. Me as I dey here now, I no go fit dey inside water soap enter my eye. This thing don reach to go call police o. Oh. Go call police before Abushi go carry under ten or pikin wey mama just shit at. Wait, wait, wait, Chere. That is me and you go call police for ambush you know wetin go happen Now this way you suggest na very good suggestion you go call police for ambush me i go go house go buy your coffin. the Huh? yes. wait now? Not be na me and you go follow go now. Not me and you go follow go. i don tell you wetin i tell you finish i no go talk again. you not go follow me go again. just what you need to do be say Should be one go call police go call police me i go dey for house go prepare your coffin you understand call police for abosin i prepare your coffin see you as somebody wey get mouth for for this community yeah, why they do like this. agbóṣìgbà òtẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òtẹ̀lẹ̀ zẹ̀rẹ̀ agbóṣì na agbóṣì dì ń jọ. how you bring water for me. yes nani. hi if there's any other thing you want me to do tell me o. Oh. that is <laughs> that is go give me the water join the voice and i come for that one. yes na. Eh, eh, eh, drop drop it there drop it there uh-huh, try uh yeah uh go inside i <laughs> dey come. Hey, <laughs> Nilo Ebube all by sea chains of beautiful girls. You never said it, I tell you before. See, even this achichipa. Eh? You never see Piakam. You still see chain. Line of beautiful girls. Devil, tuduru mmiri. Agbara gị. Nonsense. Stupid man ọmọ na akpị ya he keeps bringing bad name to this family na-ebutere anyị aja afa ka ike esi akọdo ụdị mama i still think it's only a peaceful dialogue that can make him come back to his senses Massive point. secondly mama i don't want to lose you this man is very dangerous he's capable of killing you <laughs> ịkwụkwa <laughs> nke ndị mmụọ kill me mmụọ he can't do it he cannot kill me listen Mom, I have kò tọwọ́ What is it? Oh, my God! What are you? Who be the victim? My old brother don hit target. Onye ka onyaji. Huh? My third eye. My second spirit. Don't hit target. Ogumaga. What is Ogumagala and how can it be your spirit? Don't worry. You will soon know. Eh? Come. See. I go carry from orphanage. Eh? Mm. Now two things you go do for my house. You go be my picking. Eh? You go be my wife. Gain them on car. Nank, nank. And you go take care of me when I old. To all my ways, I did there. I go to come out. Eh? See any good, food for me. Do everything. Eh? As you be my picking, I gotta carry you. As you be my wife, I gotta still carry you. Eh? Don't go right? Eh? Clear? Yes. Ay. Ma, hmm? are you okay? Yes. I'm fine, I'm fine. Where is Where is it? Where is it? Ah, Ebezi! Ebezi Koba, where is it? Where is it? Hi! Hi, Mama. Yeah. <laughs> you think you have escaped this time, Okwe? Hey, you can run, you can hide. But Malupa, Nanu Banata, Echibonta, I will get you. Let's continue with what we're doing. Mm-hmm. How did you like bring me to this village of witches? I'm tired of seeing this village. What kind of animal is that? witches everywhere the villages were witches. yeah. Bia, Bia, Bia, Where are you going? Don't enter that bathroom, oh, because I'm going there to have my bath. Eh? In Ife Nagwai. Who do you think you are to tell me not to take my bath or not? Eh? Are you the owner of this house? Are you old woman like you? Are eh, you chill? Uh -huh. Are you talking to me? Old woman, that's what you are. Old woman. I'm from old woman. Yes. You from old woman? You are old woman. Did you call me old woman? Yes. You are. I don't know what came over me. Eh, Amoromi fame that made me beat that girl. I didn't even realize what I was doing o just one minute sit down in tibie hi chimo hey imakwa mama are you okay this uh-uh. hey chimo mama what is it amarom chep all that attack it's biting me hey ọ na-alị alịzi alị alị nne m Mama! Mama! Get me water, water, water! Are you part of this confusion? Oh, my God! Uh Now talk to me. Talk, I Akuja Akuja, talk. Eh? Go call police for me. <laughs> Why? Okay, so they can take over all the land. What did you do? Okay, you don't already strike him. See, make I tell you. I'm not the joke. Eh? Take over everything. I'm know one year story. Eh? If you try him, eh? If you try him, if you try him, I'm not gonna help you too. Eh? Exactly. This is what I want you to do. Yeah, do it. Yeah, do it.

Uncle Tobias, Uncle Tobias, please. I'm begging you in the name of God. Anything your sister has done to you, please forgive her. Who is your sister? She's dying. My mom is dying. Please save her. Uncle Tobias, please. I don't know who you're talking about. Uncle Tobias, this is your sister we're talking about. Yes. That thing. I can tell you. Get up. Sitinke. <laughs> Sitinke is crying. Oh. See, what you go if I do, not for you to run into my arm. Run into my arm. Enter here. Do what you're supposed to. Now go make me forgive him for the good things I don't do for them. So, person wey wan kill me like make a go state. Yeah? Tobias, okay. Starting from today, I will be doing anything you want me to do. We'll do everything. Please. Nonsense. Tamuza. Just help me save her. Please, I'm begging you. Let's take her to clinic somewhere, anywhere that... It... Clinic? Where the money? Let me check. I think she has some money. Let what? Me... Where is this? I can't find the money where she kept it. Let's treat her first. When she gets better, she will pay you everything. Uncle Tobias, please, Ndiko, you can't do this to yourself. Papa, leave her alone. Uncle Tobias, please. Daddy, see you later. Leave her alone. Daddy. focode. focode. O meu país <laughs> de Monique. Abushi botele, botela muraka. See this close. Thank you. you know say if i begin carry this cloth go market nobody go buy for my hand abeg now you go sell am for me abeg abeg i go give you commission. Uh -uh. Why you dey sell your property wait wait wait wait so you wan tell me say you no fit see food chop again abi. person dey feed five people plus myself na easy thing eh odifeja. Eh, wo. so so wetin i dey hear na true say you dey go around dey adopt people wey no get mama and papa for this village and my girls. make i tell you go tell igede make make dem thank im god make dem come even thank me say i dey feed their their motherless baby. you see eh nobody dey blame you but the koko there be say why be say na only anything wey dey under skirt na you you dey adopt. so na man i go carry before me go carry man so when you grow up you know say when you go carry man when you grow up you go begin beat you you don't know even the wife the wife wey dey marry for house dey begin sleep with them because they no be their biological um, uh, mother or even sister you don't get that one even your girlfriend say if your girlfriend come house they go snatch and comot your hand Then man go carry man say wetin happen na why i go carry man leave women i be homo. ajo ọ̀nà you no be homo na bad mouth na him go kill you. okay see what of all those small small children wey dey thirteen years wey dey ten years na that one way oyibo people they call crime of the highest order. Uh, Okay. aki before you go make rice you go first of all make corn go sell this corn for me go sell am now give me give me commission go sell it. am. Uh, uh, one more thing thing i want to tell you be say they wan do riot for you for this community all the council of chiefs and elders dem dey do meeting today and dem say make i come tell you na wetin make me come for the first time no be say make i go dey sell club. and i dey send i dey send message make you go meet dem if dem try me all the people wey dey sell coffee for here dey go sell market. <laughs> ewo. uh -huh. all the people wey dey sell coffee wey dey make new coffee for here dey go sell market trust me. i know you na i know say you be shrine wey dey waka. Uh -huh. Oh. wey na gwa ajo you the bad person now. i don't go. Go Go Go bùkwa agwọ bùkwa agwọ tinyere ọnụ bùkwa ya ọnụ count am. Abisi, what is it? They come Abisi. No people baptize me. I regret baptizing you. You grew worse with it. Say what you want to say because I have a lot of things to do inside. Father, I come for confession. You not allow me. Father, that was not dodging. Yesterday, all of us kneel down wey dey give us food of god communion you reach where there you jump me you other person father that one na pasha, and because of that one i cover you with the blood of jesus. i assumed you innocent. until i had all kinds of talks about your evil deeds i investigated you privately and i found out you are not worthy to be with us here as a parishioner. You investigate me? Yes. Secret. So i be secret. Abwesi, how many girls are you keeping in your custody? I heard that you abduct and abuse underage orphans to the extent that you abducted a 10-year-old girl for your sexual uh, satisfaction. Uh, father, is it bad thing for somebody to carry somebody picking go train? those children, they have relations. Did you ask for the permissions of their relations before you adopted them? <laughs> you hear their voice, you hear their parents talk. In Rwanda? I was, I have a lot of things to do. Father, you better say the judge. Bible does say, thou shall not judge, so that you shall not be judged. Eh? Abusi, we cannot watch you do evil under the guise of a parishioner or communicant. We will not. Do the judgment. Have you finished? I told you I have. I don't have time with you. What are you doing? Because of the God, God, Father, I'll drop out all the thing for here, and not belong again. See this one. Come and carry everything bible na me buy by myself no na give me look for my house i don drop una tobias for una make i carry my agbos gbawa But we thank God there is no peace for the wicked. my flares. Mm. Agusi has taken too much. You need to be stopped. Mm. How? How? I want us to disgrace Agusi. Disgrace Agusi? Yes. How? We should banish him from Igede. Hmm. Uh, could be said to be a matured woman. But what about little Nena and Doris? That is where my problem is, oh. Agusi, what? Agbese need to be caged. No sons of Igede is greater than Igede. Where is him now? I know he will not answer us. But it's obvious. If he refuses to come to us, we will go to him. Mbao! Man Soje! Not me. I will not follow you there. Tagbese Mba. Hmm. Bye-bye. Now what do you want, I warned you. Did I not want you? My friend, shut up your mouth. Do you think I'm a coward? Oh. I don't want to say anything. I don't want to keep it. Tell me I'm missing now. Why didn't you follow him? Yeah, then Anambe. Eh, Anambe. No matter your juju, there is God so Pepe will not joke him. No, but me gagam. Hmm. Omo, omo, omo, omo. Omo, mama. Let me taste. Hmm, hmm. Small. Small. Don't finish the fish, oh. <laughs> Are you enjoying it? Uh-uh. Let me tell you. This kind of treatment, eh? anybody wey wish me unless seventy years na witch <laughs> any man wey dey torture the way na dey torture me no just think about seventy years i go eat hundred. <laughs> two hundred sef. omo igede the mad ọ bụrụ mgbe iwe dị n'obi ọ bụrụ mgbe iwe dị n'obi wọ́n mọ̀ bàrà pátá gbogbo mi pátá mana isi fada isi fada ka esu ya no one know how eh? isi fada eh? fada said must follow I go take am close here very nice make am. Daddy, daddy. Wait, wait, wait, wait, wait, wait, wait, wait. I Are you okay, daddy? What is it? Daddy? Ogunmaga. ọ̀dà ọ̀dà àná njọ́ ọ̀dà àná njọ́ mi. Iwe iwe iwe iwe iwe iwe iwe I I will will. will will. will, will. will, will. will will. will you, you, you, abisemelalo iwe abisemelalo will. iwe will, iwe will. iwe will, iwe will. iwe will iwe iwe iwe will. iwe will abisemelalo iwe abisemelalo will. iwe will, iwe will. and people of Igede are along the road singing a war song. They are singing war song. And they are singing it with your name. Ah. So, I will seven hours, even I will seven hours. agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún ìwé agùsẹ̀mẹ́ràrún. Rebecca, wọ́n nínú wọn yìí gà. Dadi, ṣùgbọ́n ọjà lọ sí. Ọjà lọ sí. Ọjà lọ sí. Ìlú ẹ̀mẹ́ náà gbéyà. Ìlú ẹ̀mẹ́ náà gbéyà.

I will ìwé ìwé I awísè mẹ́lárò ìwé awísè mẹ́lárò ìwé ìwé ìwé ìwé ìwé ìwé iwe iwe iwe iwe iwe iwe agbese merano iwe agbese merano iwe iwe iwe iwe iwe iwe agbese merano iwe agbese merano iwe iwe agbese merano iwe iwe iwe iwe iwe iwe agbese merano iwe agbese merano iwe iwe iwe iwe iwe iwe. àwíṣe mẹ́rọ ìwé àwíṣe mẹ́rọ ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé àwíṣe mẹ́rọ ìwé àwíṣe mẹ́rọ ìwé àwíṣe. Tangwani, owó yìí gẹ̀mẹ́, ọ̀dọ́ yìí gẹ̀mẹ́, all these things, aṣọ amasi ẹwọ. awese go go for rebel when you are finished. Eh, eh, eh. adamu gbọ́dọ̀ abẹ́rẹ́ abẹ́rẹ́ adamu pàpọ̀ àwẹ̀sẹ̀ ìjà ìjà. shut up shut up or iwọ náà yọ ọmọ kò fún sí i.

igedesi gaa ozi iwe ogwe ha bachi anyị ka mma ziga ha ozi gwa ha na chi anyị ka mma gwa igede ziga ha ozi iwe ogwe ha na chi anyị ka mma um penso. Akafọkwa. Mama mama abọrọ ya ebe a. Abọrọ ya kwụmọ. Nye m n'iwe. toro Call your parrot to the answer. I'm not tell you. Una don dey go relegation. Smart time now you see other team go relegate una. Do una for better one day. feel forgive them but okay forgive you. none of una dey for inside my savings account. others fit succeed but you

or the drink wey you go give me make you no wan complete the journey to your house no worry yourself because i no even dey bothered una know. no go there. Hmm? i know say this one wey follow me insult no go there. insult you for wetin wetin go make me insult you wetin i go tell you now wey be new thing again wey people no know for this our land say you be bad person na new thing people no know say you be bad person eh you go adopt woman carry woman keep carry all this. small small pikin wey still dey breastfeed keep for this place na new thing everybody know even a, eh, a eh, blind person dey see am deaf dey hear you know i don come talk say you wear devil cloth even the one wey dey pay me pass na be say you dey carry church dey cover dey do all the things wey you dey do. ogoto abosi. nana. Eh? nana. ndị alawa. na una anyway na the highest way you go do me oh, to tell me say make i comot for your compound because i know say you e no go do me anything but my warning why i dey give you na make you remove hand for all these bad bad things wey you dey do go exile where you go live your life jeje you come go no problem but you see this judgement now wey dey come if this judgement come visit you you go pack your leg up come you no go see road comot it's alright no problem i go leave shebi na leave i go leave box. It's alright, no problem. Uncle Tobias! Uncle Tobias! Tobias, please. Save my stepmom. Please, I'm begging you in the name of God Almighty. Hey! My name may be Tobias again. Call me Abbas. Kwafoto. Eh? Sack belly. When I go I appease the land for the simple go succeed them. No, man, no them. Hey! Tobias, please. Get up. Get up. Get up. and get out. Okay. If I say you're not a I got to work in our country. Hey, hey, You don't go come on half for bad bad things. Idiot. Okay, then. Okay, then. we are hungry. Yes. Why are they looking like that? Huh? Why are they looking like being like that? Oh yeah. Yeah, look, in the house. Some milk, some wash plates. Clean house. It's not the wash like Oh yeah. Sanders. Ọ na-epi aka n'igwe. Mama Ibugo, you've killed me, Mama. This is not what I bargained for. Oh, my Papa. I'll have to defy your pride and plead with Tabosi to save you. I, would rather die. God forbid, Mama, me, stay and watch you die. God forbid. Eh, you won't leave me halfway, Mama. I'll have to do anything I can to save you. Please. Eh? Noye! Noye! Noye! Noye! Why are you crying? please. Why the guy not, not, middle, not, middle not be I know it's not your fault, but you were the last person she offended before she fell ill. Please, Nai. We've stayed almost a month in the hospital before we came back here. All her service is finished tonight. We can barely eat even. Please help us tonight. But you know, go, you no go hungry. You know, go go hungry, Pakam. What of my stepmom? What will she be eating? What's the way you be like the job. Where want to put? And baby <laughs> be like what? What the work of organize yourself? You don't want up again. Night, please. No cry, no cry, no cry. Get up. Help post. That's the only way I can get up. Okay, come. Go sit with them. You call me. Uh. Hey. Thank you, Nai. God bless you, Nai. And they come. And they come down. God bless you. Hey. Thank you. Go. <coughs> Your mama. Chukwu hotel. mụ na ị ga you dey here now I want the Ebube off finish am make I get chance do wetin I wan do make I take over everything because if you know the movie. I'm not gonna fit do anything. Finish your work. You hear me? <laughs> ajiri jo okutana bapụ nwoke anya amụma ebe nọnye nọnye and also when your husband don give way everything belong to me i hand you over to Ugwumagana change your memory card put my own memory card for inside them. Anything when you go do when they talk, not me ain't go they mention. Money belong to me. Na my wife from today. Clear road for me. Husband or no husband. Hey, King. Get off. Money ekenge kedoro n'ọnụ tọwepụ onye ji gị I lose anybody that's holding you nọ no, your my own Doye Togo. This is the end. This After this night, you will never have rest of man until you leave here. Igbada, number 6 Imana Street. Apichang, Kirira Fan. Apichang like Nama intestine. You don't have any other life to live. We'll finish it. I'll help you finish it. Go. Go. Go. Everybody go. Go. Go. Leave. Go. Come out. Go. Nanye. Here I come. I wish you were. otelezere agbụsị na agbụsị dị njọ agbụsị bụ otele otele amụrụ akọ agbụsị gba otele be otelezere agbụsị na agbụsị dị njọ agbụsị bụ otele otele amụrụ akọ Who's going to be this one? afro to e dey cause conversion? no no please don't let him touch me don't let him touch me please he wants to kill me look nana if he if he kills me i will hold you responsible for my death please don't let him touch me. afro tuto dey cause convulsion. no no no no no don't worry he means well he means well. no no no somebody help me somebody help No! food. She dey craze. She go like this for 12 hours. But eh. when she wake up, this belly will go down. Go well. Hey, Nai, thank you very much. You're such a nice man. Hmm? Thank you. Yeah. Thank you. Yeah. <laughs> Finger. There. Yes. Beautiful girl. Come. Very sweet girl. <laughs> don't know what I'm going to do with this celebrity. Was someone Ah, azoka how ah, many times i call you three times papa people talk say ear wey no dey hear something when they cut head come out, that ear they follow head for." fall akpịsị warụsị na-aga ije na shilem wey the water." aki eh if you see me eh if you see me near that man again eh aki if i call you no answer chineke hmm. like play like joke you for hear say azuka don turn crip. Ah, hmm. i hear am i hear am that time one i dey sing iwe iwe iwe see carry fowl and goat go church go do thanksgiving but i no go follow you go. ake e dey surprise me say how only one man one person go dey disturb the whole village hi hmm. before i forget my mama talk say make i leave this village next week uh-uh. eh, that means you won't do like toro toro wey dem pour water that one na coward na coward na na coward Where he be He dey run because of abuse. okay. you know say na me be the only son of my mama I me be the only pikin where my mama born you una be four you get four brothers four brothers and you know that one as i dey talk to you now eh anuka the mama don carry am comot for this village kiakia because she no fit stay see her son become imbe side. Uh, imbe. Uh, imbe now. Hey. Uh, that one na small thing na see wetin dey happen now another wahala dey you know ebube abosi sister eh, welcome back. Eh she don do im belle don big eh serious frog wey drink over water hi nah but i hear i hear say that the girl wey the sister bring come get fine well well ah ma na him make i dey tell you na say eh, eh, eh, oh, that girl wey ebube bring i wish you do ebube that thing make him comot and follow dem enter the girl serious hi abuchi wicked o oh. that's why i dey tell you this thing. Uh, um, i go see you later come sit down no i dey come i wan go treat you why again go take one abushi why abushi go open my talk, talk say him go give you madness him dey mad in fact make i. okay wait wait another thing dey ground now ebube belle don big like this abushi do am that's why me i dey fear if i mad na e don finish for me. you see ebube belle. ah you know wetin go happen now eh? now wey be say the danger no dey for house eh? i go wan make we go make we take our two eyes go see am yeah mm. uh, yes as danger no dey for house now We could take our eyes go see him. come make i follow you eh, come no fear e is over wetin talk i know one mad though. if you mad no problem now. i go tell you Ada? Dalo. Dalo no. Um, <coughs> we won't go see her Ebubede. You know, as me and Okote na better people for this community. We can see whether we go fit do anything so that no go die. Eh? You want to do it? You be God? You want to do something which you no go take die? To help her, ma. Eh, no, eh, no, no mind her. Why go to talk this kind thing? Eh, I beg, eh, she dey sleep. Oh, she don't die. Mm, she's resting. The rest uh, make e no be like say you just talk am because of say you want make our mind sweet make we for go you sure say she dey rest. she's resting nna asked him and did something to her he assured me that she's going to be okay. nna gị onye. nna tobias. akpịsị. tobias. Hey, I've never seen such a caring man in my life before. He took my stepmom's illness like it is. Hey, God will continue to bless that man. God bless eh, it's all right. And eh, our prayer be that. You understand? We dey pray. Make anything we go make and heal, make yeah. it heal. Now our prayer be that. That's you go, we come uh, eh, you go well. um, <coughs> you e get another important thing where carry come. You understand? <coughs> you see, uh, Akiwe dey here now. Uh, him mama dey die. So now we come talk, say make we come. Uh, make you forgive us uh, uh, Akuko Olubu. Uh, the one we dey for uh, Aboshi backyard you understand the way we we'll take need the akwukwo lubu now based on the thing wey dey happen to him mama any amount of money where you open your mouth talk we'll go carry am give you. it's okay as it is now i need money badly. so what can you offer. Um, i will give you one thousand naira. Eh, one thousand naira. Eh, okay let me go and get knife so i'll cut it for you. Eh? the <laughs> bush. okay, let me just knife. It. i'm coming wait please don't touch her nna itobeya will not be happy. Okay. Uh, even the 1,000 when you talk, I go put something on top of the 1,000. Oh. Yeah? If you finish, that, you don't come? tayo. Oyo! Atol tayo. Atol tayo. Bushimba, otelebe, otelezera bushina bushidinjo. Abushibo otele, otela murako. Abushiba, otelebe, otelezera bushina bushidinjo. Abushibo otele, otela murako. agbịsị gbaa otele ebe. otele zere agbịsị na abushi dị njọ agbịsị bụ otele otele amụrụ akọ agbịsị gbaa otele bee otele zere agbịsị na abushi dị njọ agbịsị bụ otele otele amụrụ akọ agbịsị gbaa otele bee otele zere agbụshị na agbụshị dị njọ agbụshị bụ otele otele amụrụ akọ agbụshị gbaa ah. otele bee otele zere agbụshị na agbụshị dị njọ agbụshị bụ otele otele amụrụ akọ Chike, ah! akpati, kọfị but you do do me see What is? wetin covid. Night Tobias, what are you doing with the casket? Wait a bit. she was here. Hmm? Just now, I left her here now. What happened? Some friends came here Aki and Okota. I don't know, I left them here right now. I said let me go and block Peter leave. Leaf. Joshua Megan? Hey! Hey, hey, bros, bros, bros! Bros! Bros! Ìdí ẹ̀ lọ́rọ̀, ìdú náírà ti pẹ́ pàfọ̀ ìdórì, gẹ́gẹ́rì! Wà pẹ̀lẹ̀, òfin lórí, wà pẹ̀lẹ̀. òdìdì gbọ́dọ̀gbọ́ òdìdì òdìdì gbọ́dọ̀gbọ́ òdìdì òdìdì gbọ́dọ̀gbọ́ òdìdì òdìdì ẹ eh, jẹ́lẹ̀ ìwà pẹ̀lẹ́ òdìdì gbọ́dọ̀gbọ́ òdìdì so you making? What Wetin dey wan take the body do beacon? Eh? This Okote, this Okote na, this Okote na idiot. This Okote. Don't try and try and try and try and not forget them. See, because I never get this man, and they give me big worry. The best thing now to go report am to the elders. To tell them say they can't thief dead body ndị Hey. The hand that afflicted her is very powerful. Why should a brother be so wicked? He used his dangerous charm to afflict her with this ailment. Ah, you don't see road well well. You be confirmed native doctor. This is what talk Nana na She is supposed to be completely dead, but there's still an atom of life in her. I will hook up to that and bring her back to life and heal her. But it will cost you money. Yeah! Come, you, you, you, you, you, you, cause me too money eh see make i tell you i don't even know this one wey they talk What is gree gree bam What wey dey do for this place this person where you see like this now eh you this person wey you see like this you don't spend every all the whole money which wey she, she get she don't spend and finish Now they talk say shey shey you no go see because me wey for this place now we waka come this place i don't even get you see this uh, um, save Can I akọ and ari i don't even get that. bank the one wey be bank account where people they go put money inside bank i don't even get the bank account let alone this one they call mtn atm <coughs> atm i don't even get that one o you come there begin talk say you, you want money shit shit i don't even know whether they call you Oguashuku. in fact you be ogwashinta whether they call you say Luku? i don't even know make i tell you wetin happened? my grandpapa wey be ozara ozara na tell me say make i come meet you oh. say make i come meet you They owe am plenty favor. say make i na make me come this place now call my grandfather for me call am pass me Diego. ozara omenka. That was your grandfather. Eh, eh, na own grandfather. He saved my life in Okpoji forest when I was bitten by a snake. Uh-huh. But I have paid him back when I fortified you spiritually after bed. Is it? Yes. You fortified me? Fortified you spiritually. Wait, oh, wait. Oh. You mean say the time when they born me was small, you, you fortified me? Four days after your grandfather saved my life, you were born and I fortified you spiritually. And with that fortification, no mortar, I repeat, no mortar can ever kill you. You don't talk. In fact, sorry for the intimidacy. sorry in apology on the way. Sorry for intimidacy. See, in fact, Abushi dey trouble now. Where Abushi? Abushi! Abushi! Abushi! Abushi! Abushi! Abushi! Abushi! no abosi abosi I kyerɛ mu. igidi gbɛgbɛ igidi igidi gbɛgbɛ igidi igidi gbɛgbɛ igidi igidi gbɛgbɛ igidi yíyá igidi gbɛgbɛ igidi igidi gbɛgbɛ igidi yíyá igidi gbɛgbɛ. igidi kwenu kwenu kwenu my fellow elders i call this meeting in respect of our new yam coming festival. well um, bia bikon bikon ana m ekene m ebe dadarụ m na bikon. My sister died this morning. Oh. I rush. May I go buy uh, coffee, you. May I go to prepare for the burial. As they come back, they don't thief the body. What? They say Aki, Aki and uh, Okote go thief the body, they carry run. I never hear this one before. Na first time I dey hear am be this. Because Okote act act act lokote una go una go hear another one o una go hear another one i dey una o i don even remember dey do i don know my full head as i think uh, there is a problem here is aki adokote in my rituals eh it's abomination before the gods of the land. àti báyìí báyìí bí wọ́n fọ̀ ìdánwò wáá pàmò àwọn sí wọ́n wáá pàmò àwọn sí wọ́n jẹ́bẹ̀ wá gbà máa ń sọ wá gbà máa ń sọ jọ fẹ́ jẹ́bẹ̀ rẹ̀ òtítì gbẹ́rùgbẹ́rù òtítì gbẹ́rùgbẹ́rù òtítì òtítì gbẹ́rùgbẹ́rù òtítì jẹ́bẹ̀ rẹ̀ jẹ́bẹ̀ rẹ̀ jẹ́bẹ̀ rẹ̀ wá gbà rẹ̀. ọgbà sunkún ọgbà sunwó kì í kẹ́. deacon. Mm. Okay. You are saved now. But you must be fortified. The enemy is not resting. This is your blood. Do not underrate him. He has already taken your daughter. I need one charm. Just one charm to use on him once. Eh, one, one. But only in self-defense. you will get it. You will get it. But you use it only on self-defense. Yes. Gbogbo ọdọs wọ́n ogbonge n'ime mia why you no tell me say as i dey come now say rain dey fall where i dey rain wan fall wetin be the meaning of the rain anything dey spoil anything dey spoil tell me now eh you no know no take me by surprise. Ogbonye, ogbonye, ebelebe ebulebe ebulebe. Baba Jebe, Agaracha must come back. Chiaka Bobo Dioko. Yeah. Huh? Agbese, what is it? My my sister spirit dey pursue me. Huh? Spirit dey pursue me o. Osi dey pursue me. I don't know whether the medicine wey I bring whether I go begin use for spirit or or uh, uh, abuse for anything. Uh. No! She's not a ghost! She only survived your attack. You say said the baby ghost? Yes. But nobody, nobody don't ever, ever, ever survive Ogumaga. Tell you. Hmm. The only reason is that you have not brought my able disciple, Ogumagana, for me to feed with. Oh. Are you here with it? Ogumaga? Yes. I'll not bring them home. Ha! Ogumaga? Ogumaga? arábìnrin náà. agbèsè. ẹ̀wọ̀n yóò bí ọkọ take am easy take am small small. ẹ̀wọ̀n ayọ̀ wúrẹ́ ẹ̀wọ̀n ayọ̀ ìmọ̀ hot tempered. how can I be hot tempered when he has my daughter? Even your own daughter, wouldn't you be angry? Thank God, not one of my daughter. Thank God it's not my daughter they, they keep. But you go take her easy now. How about she go soon come now? How about she? Eh? How about she go soon come out? No, Thank God it's not my daughter wúrẹ́ wọ ayọ̀ wúrẹ́ abúsì kápọ̀tà. abúsì nọ̀nyẹ́ nọ̀nyẹ́. wọ́n ayọ̀ wọ́n ayọ̀ wọ́n ayọ̀ wúrẹ́ wọ́n ayọ̀ wúrẹ́ wọ́n ayọ̀ wọ́n ayọ̀. You eh? survive him. You thought I would die, Yakuya? You thought I would die? Eh? You survive him. Kefilo. Okay, You survive am. Can you feel? Osu! Osula! Ah! No mwa bele log! block. Ome. Ke manka. E manka ọzọ. I Abushi fall for I ground. Abushi me. Abushi. Abushi. Abushi believe. nke ọzọ nwanne m ka ịma nke ịma nke ọzọ comes here. Yes. Here. Kedu ihe obi gị na-agwa gị? You kill me, woman. Nwaanyị dịka will kill me nke a dịkwa iche nwaanyị a dịkwa iche kedu nwa m wez n'onye gbachelụ m gbachelụ m m wicked man. I agbụchigbo otele otele amụrakọ na ha a ude n'igwe m onye atọghere atọ egwe this fight has to stop Ambese is stuck in this village forever. The city rejected him very long ago. Nanya, Adam. Eh? I am here today to give you this advice because Abese is not at home. Leave your daughter for him. By the time he's tired of her, he will release her like he released other girls. Hmm? Eh? Come off. Come, come, her if you choose to stay here and fight, you might end up being killed, and that will make him the victor. I suggest you go back to the city and rebuild your life. And one more thing don't come back to this village if Abisi does not die. He is nobody's friend. See, you see that creature? Nenya. This thing has been tormenting my life since. I've tried to kill it twice and it, it, it just disappears. The last time I tried, that is when my problem started. Eh? Kedu ụdị ife bụ ife nka? Ilo. Ka ife ilo. Eh? Eh? You see what I said? It has just disappeared. If I come out in I ever. <clears throat> Ah! Ebube, I will not say anything about this here and now. Come to my house in the evening and we'll talk about it. Eh, uh, Ilu. Okote. I was by appointment. Yeah, Kaina. Ilu was by appointment. Kaina. bam, bam, bam, bam, bam, bam. You'll come back. Yeah, I'll come back. Just stay well. You know. warriors. Go warriors. Go warriors, they'll hose my You know? Tell him. Wait for me. Okute. Listen very well. The story of Ugumagala, as told by my father, was so chilling. It is like a man putting his soul in an animal. What, what it means is that the, uh, the man is the animal and the animal is he. In other words, it means a man existing in two places at a time. The animal is a powerful juju, prepared uh, with the blood and soul of the man according to my father, it is only one man that prepares that juju. Only one man called Obrigbo. Ofiye Kona Sonson. See, make I tell you, he, he, he don't stay for naught before. Most of us will be say we get opportunity to go holidays for naught that time. He get within some people they call inaruwa angulo the barber you understand all these things where they talk you know, concern me if you talk story of wetin your papa tell you talk am with muscle no they talk like say they e fear see the way they take tell me something they they panic as if say person they pursue you talk am with fear so that the one you go transfer and give your picking them, you go tell them as your papa take tell you no be with fear anyway make i go okay, huh? Eh? uh, most of my fellow drinkers now go dey that place now <laughs> wait for me <laughs> make i go follow dem drink. Uh -huh. it's alright, right drink oma if you can quit your drinking habit it will be better for you. agola hey agbese. ilo. agbese. ibo ilo m. Ah, mba mba mmadụ na mma since ụtụtụ. una take risk. na ya meso. Elo, ị na-agụ? Agbụsị biko, mmadụ dị na mma. Elo. Agbụsị agụ n'ime ndị ọzọ, mmadụ dị na mma. Hey! Agbụsị! otele be, otele zere agbụshị na agbụshị dị njọ agbụshị bụ otele otele amụrụ akọ agbụshị gba asami nobody i told you i dey go the first what is your problem who chop that meat. Mm, i ate more from it. you do it? Lay down. Lay The way they call your mama, you don't ever kill any bush meat for you. Open the lunch! I just need to hide from it. you squeeze the orange. Tell me say it drops more. Huh? You don't know me na now your torture start Now here you go stay i go torture you so till you commit suicide Yeah, whatever. that move here no you know how move. the heart of man is this one is what said. I will not go there. Yeah? I will not go there. Ah, yeah, no, my leg no go touch that place. I, I will say that pastor now go greet come our house. Come go go, go do this thing. It's always tight, tight, tight. I'm not paying <laughs> again. you know say na na enemy na kill Ilo. Ah, the enemy know say Ilo know everything about the chameleon. Na him go kill Ilo. But see, before Ilo die, eh, Ilo tell me everything about the chameleon. Are you sure? I don't lie for you before. I know everything. Uh, see, I know would like talk the thing for here now. You know, so this leaf, then get here, they are here, mm -hmm. and people we pass this road. Mm -hmm. Make we go one secret place, but I go tell them everything about the chameleon. Thank you. Look at that. no doubt onye ka mmadụ karịrị ya no fear but i dey warn you i don set web no go fall inside that web if you do nonsense you will fall into that web eh? just do your thing as i dey comot i come back when i finish something hmm? okay, nice. anybody wey look for your trouble let me know eh? Fine good. What's going on? It's gonna be I'll still come back. What up, baby? oh my dear. <laughs> Fine Take care of yourself now. I will. Go well. Thank you, my Thank you, my love. What's up? Mon amour. Ebube. Mụnwa bụ nwaanyị nganga. Ka agbụsị nnesi anya wee chie ọnụ n'anyị. Obarulu, there's no point in my staying back in this village. I have to leave. Obarulu. Why, Oma? Hmm? Ebube, we just see where that soldier, they go walk. Nana. Does that stop him from knowing what is happening in the compound? I am tired. Only Onyanoma has won the battle. Owen got the war. You eh? He even has my own daughter. Kefi, there's no point. Let me leave the village. Pardon, you're not supposed to give up like this now. How you just give up so easily? eh you see this city where they go now na wetin make us come person where they go city suppose hold more money for pocket you understand so now we come talk say even if not to look for small small thing wey you go to do We go gener generate money for you. Mm. Eh, eh na, see if na kara, you fry you go make money well well if na grass you weed up. it not all the uproot cassava you go dey do am na. Uh, eh, eh, plenty things there where you go fit take make money by the time you start work you come out early <laughs> go work in the you know they can't come back Eh, late for night uh, eh. for, for night eh. this idiot no go see you eye he no go see idiot you understand. no make kwa sense. Eh. Eh. you go make okay. sense. let me put my bag. drop am drop am. wetin happen. Eh. close am well o. no no I'm na house now. so wetin they go now dey go. Uh mm-hmm. -huh. akele wuyo you know say i tell you say make you come up we discuss uh, something wey concern this uh, work mm? <clears throat> you know this man wey get money for this our community wetin be this man mm. name again chief ebube <clears throat> mm. uh-huh. you know say chief ebube im wife die. e don die. you ah. no go know na because you no dey around since so as im wife die nobody dey cultivate the land so now im come say make we look for person wey people wey go dey cultivate the land and you know say na rainy season we dey. Yes and then na uh, farming season too so we go start to dey work for that place so that we go generate money by the time you hold plenty money for your pocket you go city you go get enough money wey you go take balance you get am anyhow wey you go we go the manager like that abi. yeah e go cool down the do am Mm, but it makes sense huh? what you say makes sense. You no do say from city come o dey do am o. no i am calm. by the time he start this work now mm. you see this one this uh, useless man wey they call himself abushi mm. abushi no go see you because if you come, we, we on work for money. Walk, walk, walk, walk, walk, walk, walk. evening time we come back you baff eat sleep he no go see you true. You understand? I was them. Mm-hmm. I'm Boku na Maka. Mm. You need one more bottle. Hey! Mba, this one is enough. You do okay. Uh, you know, say now after one or two liquor, you get enough power to walk. See, Bube, as you don't follow us like this, be say, we dey take past one bottle. So you go to take more than one, so that way you go walk, you go walk, then go to send a machine do am. You know what I'm saying? Let the body get used to it first, eh? one at a time. who be us. okote you know say dey drink pass too. na him carry award though. na him be champion for get the land for drink. Hmm. Why, Oma? Good. <coughs> this, uh, <coughs> I hope this deals come out. early momo. early momo. since early morning. Uh, okay. he left. Osodiki Ibe, uh, I say make I ask you this question. Eh, Yotala, I hope say you know they still they think they bother your head over this uh, useless man. You don't stop to the think. What, what, what do you expect me to do? Eh? When every night you hear my daughter groaning under that man. Hi. Is it? The mere thought of it, eh? Chey, Yes, again. Every night, you hear your daughter. Wait till one woman. I know you as a good woman. You mean say for night, instead of where you go sleep for night, you will name watch a night. Now again, go they listening to how your picking? they cry on that on, on, that bus. Do you know the one that pains me the most? Mm. Every time he goes out, and I go to his house to talk to my daughter, she won't even answer me. She will lock up the whole place. Ah, when he's not around, I mean, this is slavery now. This is the highest level of slavery. Hey, leave her. My mama, leave her. Make I ask you a question. It's your own. You won't die. Hmm? Win. Win. Ugumagle. Ugumagle. <laughs> Since I don't come here, tell you, say, make you give me water. Water you no give me eh, cup at home. Me, um, water. Eh? eh water? Eh, eh, you want to drink water? Eh. With immediate effect. Uh, <laughs> give me today water. Uh, oh. no, give me oh. yesterday water. Uh, uh. Uh, uh. Fill the cup with water. Eh, one hmm. minute. Can't keep trying ngon. Mmiri taa. Kyan ki chai, wawa ki trying gwi kwe. Mmiri. Mmiri ìgbìmọ̀ ọ̀hún yìí. you get plenty oil. Bam! I wish it would.

mechie m ọrụ ana What's happening to me? Oh. ogwu magana ogwu magana ahụkwa mba ogwu magana kakpadik kakpadik kakpadik kakpadik. her father. Ah! No be so you go This man has been using you. Ah! Yes! He has been sleeping with you. He has been beating you. He, he, he, he, he tied you up like a slave. Can I just any name make him eh, eh, again? I want to He has been a bad man. Huh? Okay. Ah! No be so you go make me mad. Ak. Ak. Okwakam. Eh? eh? Eh? Oh good. So you know me. So you know me. No, no, no. Oh, my father and wine. Let us see how popular you are. Emma Tukonamaka, you this man don't even touch me. You! God will punish you! God will punish you! Hey. If you know how we treated you, or now why you run out, why you run out, TD! I go talk automatic, now cry! everybody for this village go hear say arusi now small pikin dey flog you dey cry like ogumaga arusi lelele you dey cry like ogumaga arusi flog am beat am beat am i go go tell everybody for this village the greatest juju man arusi small pikin dey flog you now small pikin now dey Buhari, Jai Buhari. Oh, <laughs> This man is still lying here. No, you can't end it on that one. Oh, man. Awesi. Ị ka na-ebe? Nụrụ kene. Nụrụ kene ka mmadụ zuelu gị ike. Eke eh, nke ị on m nnọọ n'ụtụtụ a. Kedu ife ọ? What is it? What do you want? Wicked man. Father, for me, because. Father, for... Jack Father can never do that. Even the priest will not even answer your call. So it's better you die quietly. Katunya in coffee. We throw you inside the the, the, the evil bush, evil okay, forest. Muru? Rich. It's again. Nivo

ebe na-ere mmanya ndị niile hụrụ gburu ọ a bụ ife ndị gbusi ndị a niile That's where you should be. Oh, Madam Biano! Biano! Biano! Please, you need to be a witness. Now, kuna abu sinai na ege. Ogini kwa? Ogini. Ogini. Ogini. Ogini. Ogini. ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ Come in basket. Every day we're gonna kick him from this village. Huh? Nothing there for this village, we're gonna beat everybody. Which camera be that? Obodo Gbatono, na mu se nru gbono. Nuku ihe gbono gbodo ni o. Hey, ajo mmadụ ada. The evil man this what? It's not possible. What did that happen? What did that happen?